àwọn ẹni táwọn ọlọ́dọ́ àwọn ẹni táwọn ọ̀fàgọ́ àwọn ẹni táwọn ọ̀bẹ́ntò. ìgbọ́n alákọ̀ọ́kọ́ yìí ó wá lọ́sọ̀dọ̀ àdìmọ́ ابن عباس رضي الله عنهما أني الرجل محمد صلى الله عليه lọ وسلم أرسل ملائكة جبريل

iṣẹ́ tọ́lọ̀ máa fi ránṣẹ́ láti sọ̀rọ̀ wá sílẹ̀ tí ó fi àìkúrò àn náà ti gbẹ̀rẹ̀ nítorí ìpàlẹ́ ayé wọn kó sísọ kalẹ̀ mọ̀lẹ́kà dìgbò wọ́n sọ́dọ̀ àlẹ́bọ̀ Muhammad tí wọ́n gbọ́dọ̀ sọ́lẹ̀ pẹ̀lú àìkúrò àn ó ti tó kùn rẹ̀ ọ̀pá ìlẹ́kùn náà dòdò. Olúwa ọ̀rọ̀ ńlá ìdùnnú ńlá ìmẹ̀tọ́ ìkùnrin ní sọ̀kalẹ̀ káwọn ọba ìdí ọ̀wà láyé ká máa gbòòrò pé ọlọ́ọ̀lẹ́bàá wa sọ̀rọ̀ kankan lẹ́ẹ̀kan àwọn aláìní ọlọ́ọ̀rọ̀ ìsọ̀kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́ọ̀rọ̀ ìsọ̀kalẹ̀ subhanallah ó ní ìtumọ̀ tó ga ó ní ìtumọ̀ tó ga ọlọ́ọ̀lẹ́bàá ọlọ́ọ̀lẹ́bàá sọ àwọn ìkàlẹ̀ fún ètò fi ń tò ìgbésí ayé wa ó lè gbára pa ó sì fi ń tò ó fi ń tò ọ̀rọ̀ ìkéré náà wọn ká lè dé síbi tó dá ilé ìtọ́lá ń pèsè ká lè dáná ẹni rẹ̀ àwọn ìjọba gbọ́n àwọn fún wọn. orí ẹ̀ àwọn èdè ń jẹ ara sápẹ́ jìbìrì náà máa wá nígbà tó pọ̀ ju ìgbà tó ń wá lọ. ìtumọ̀ sí pé tí wọ́n ní ìrètí náà bá yóò máa wọ ọsọ máa dọ̀ wá wò nígbà tó pọ̀ ju ìgbà tí ti ń bẹ̀ wá wò lọ. torí kí ni torí pé bí àbẹ̀wò rẹ̀ bá ti pọ̀ sí bẹ́ẹ̀ lára máa jẹ́ ẹni tó ń lọ ọ̀rẹ́ tó pọ̀ bẹ́ẹ̀ lára jẹ́ ẹni tó ń sàǹfààní tó pọ̀. ìṣèjọ pé olóòrùn kan olóòrùn kan inú máa bẹ̀lú yíwọ̀ láti gbàgbégbà ṣùgbọ́n pẹ̀lú ibi méjì tí máa ń sọ̀kẹ́ ọ̀dọ̀ rẹ̀ ọba jẹ́ pé láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n máa ṣe àǹfààní lọ́gbọ̀ọ́ rẹ̀ láǹfààní tí ó pọ̀ ju ẹlòmíì tí èdè sílé rẹ̀ lọ. àǹfààní tí wọ́n máa ṣe fún gbogbo ìyá papọ̀ wà ó látàrí pé wọ́n máa ṣàlàyé ẹ̀sìn ọlọ́run fún wọn ọba tó kókó nǹkan ṣàlàyé ẹ̀sìn fún wọn èyí tí ṣe kókó tó gbà wá wọn. ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀gbà tí ìwọ pẹ̀lú rẹ̀ ó ti tọ̀ àwọn àǹfààní ẹ̀ níye ilé àmà ìfẹ́lẹ́dọ̀ rẹ̀ tó lè má jẹyọ láéláé sáwọn èèyàn gbogbo èèyàn ń bọ̀ nínú kókó nǹkan aláwọ̀. wọ́n lè fi jẹ́ pé nínú ọmọ wa wá nínú ìgbà tó pọ̀ ju iye ìgbà tó ti fi àlàkalẹ̀ pé wọ́n fi máa wá lọ ìgbà wọn ti lọ́jẹ̀. ẹ̀rọ ìdíkọ́lé ní màá wá lórí lájú wọn. ọlọ́wọ́ sọ́dọ̀ mẹ́wàá orí ńlá yìí fún ọ ìwọ ti ń dé sílé rẹ wọn náà ní mọ wọn náà bá rí pé alhamdulillah òye ọgbọ́n àti ìmọ̀ eléyìí tí mo ti nínú ìfún ọkọ̀ dàgbà pẹ̀lú wa ní ìfún ìlú ìfọ̀lẹ̀ ni wọ́n àti ọmọkùnrin wọn ẹni rí yóò mọ ọgbìnà kó máa bẹ̀rẹ̀ wò ní ìgbà tó pọ̀ orí àgbẹ̀wò rẹ̀ tó bá ti ṣe kà sí irú rẹ̀ ọ̀yọ̀ sún wa. àbẹ̀wò tó bá ṣe ṣe tó máa ń ṣe sọ́dọ̀ wa yóò ní tí fi àlékún rẹ̀ nínú ọ̀mà òye àti ọgbọ́n tiwa náà. tó bá ti ẹ̀jẹ̀ tí kì í ṣe ọ̀mà èyí sẹ́ni tó mọ̀yì kan tó lè ti kọ́ ìlera. ọ̀rọ̀ wípé ọjọ́ rere ẹ lè kọ́ nínú rẹ̀ ẹ lè kọ́ nínú òfin rẹ̀ ẹ lè kọ́ nínú ọ̀nà tó yìí máa gbà sọ̀rọ̀ táwọn náà sì gbé káàdì jẹ́ pé agbọ̀rọ̀ wọn dínkù ọgbọ́n àwọn ẹranko sí láti sọ ọ̀làjú kálukú òun kálukú ó ní í ṣe pẹ̀lú èèyàn tó ń bá a ṣe láyé ó ní í ṣe pẹ̀lú tó ti pàdé láyé irú àwọn ẹni tó ń gbà ní wọn. orí ẹ̀ ló fi jẹ́ sí kò lè gbá rárá wọn ti ń dágbé ẹni tí ìgbẹ́ nìkan ṣe tó ipa ara rẹ̀ nìkan lọ́nà. kò lè gbá rárá orí ìpẹ́kọ̀ tí wọ́n máa pè lọ́gbọ́n àgọ́ ni wọ́n máa pè ní dictionary ọgbọ́n. wọ́n sọ tí wọ́n máa pè ní pé mo lajú òun ló kó lásán ilé ọmọ àjẹ lójú àwọn tó bá lajú. torí ẹ̀ kẹ́ni eré. wọ́n máa gbẹ̀yàn o ní òòrè ìgbàjọ́ pọ̀ orí ńlá ìgbà fún ọ̀tún ọgbà láti ń tọrọ àbẹ̀wò lọ́bọ̀dọ̀ láì tàbí bọ́ọ̀lù àwọn ìdìfọ̀dà àwọn ọ̀dà sọ̀kalẹ̀ àwọn ìpínlẹ̀ gbẹ̀yàn ìlànà àmì ọ̀rọ̀tẹ̀ àwọn ìsọ̀kalẹ̀ àti pẹ̀lú àti olúwa rẹ̀. wọ́n fi pé wù mí mọ́kọ́ lọ́ọ́lẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wasallam ọ̀nà ni màláíkà Jibril lè lò tó fún wa máa lọ bá nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ọ̀nà fẹ́fẹ́. ẹ mọ̀ pé àwọn ẹ̀dá tó gbọ́rọ̀ àwọn ẹ̀dá tó gbọ́rọ̀ àwọn ẹ̀dá tó dé pé wọ́n sọ agbẹ́jẹ́ mọ́wọ́rọ̀ ìtàn ẹnu ní àwọn ẹ̀dá ọ̀nà àwọn ẹlẹ́dàá wa ó rọ̀ yẹn wọn. أن لا يعصون الله ما أمرهم ويفعلون ما يأمرون وإذا قصوا مثل تبع في الطاولات تبع في الطاولات النوامات ولا يدعوا وكانوا ينامون ومن لا يسبقونه بالقول بين بأمره يعملون ولكن الصورة رجعوا الله رب العالمين èèyàn táwọn máa ń ṣe fúlẹ́ńgì fúlẹ́ńgì tó wọ́n ju ọlọ́. wọ́n náà fi ń kìlọ̀ fáwọn aláǹkọ́ àti èèyàn tẹ́ gbọ́rọ̀ fẹ́ẹ́ fi tún gbọ́rọ̀. ọ̀lẹ́ ìlú ọ̀lẹ́dẹ́ iná amẹ́n láti kọ́ sọ̀rọ̀ ọgbẹ́ ìlú ọ̀dọ̀ ọ̀là ìwọ́rọ̀ sọ̀rọ̀ ẹ̀rù gbàgbọ́ ìdàgbọ́ ẹ má máa bẹ̀bẹ̀ kúbẹ̀ níwájú ọlọ́run àti níwájú àlọ́mọ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìfarabalẹ̀ ọjọ́ wọn ẹ̀sọ́ ìgbẹ́jọ́ wọn. àwọn mọ̀lẹ́kà láyé ìsìnkú kúrò náà bò bẹ̀rẹ̀ kọ̀wé wọ́n yà wí pẹ́lú àwọn bó tó wí. wọ́n wá ń bẹ amẹ̀rẹ̀hẹ́ yàrá àtẹnà wọn fi ṣiṣẹ́. ìyẹn tó wọ Muhammad sallallahu alaihi wasallam náà bá rí ká wádọ̀ rẹ̀ àtẹnà mi ò ọlọ́run ní kí wá ní fi wá tọ́lọ̀ yàn wá ní kí wá nǹkan tó lè wá ọ. torí ẹ̀ iye ìgbà tọ́lọ̀ ó bá pè ní gbàgbà ìgbẹgbẹ̀rún iye ìgbà tí ò lórúkà lójúmọ́ ilẹ̀ kan wọ́n wà. ó bá sì ní kí n mọ̀ wà ó gbé ọmọ ọdún máa dùn. pẹ̀lú kí n fẹ́ jàǹbá. nítorí ọ̀nà kámẹ́sì náà mo fẹ́ àtàkùn fún ọ̀wà. ẹ̀rọ kọ́ mi rẹ̀ yẹn. ẹ̀mú mọ́lẹ́ tẹ́lẹ̀ nípa mẹ́sì tó ti fọlẹ́ nù. wọ́n máa ń yára. nípa ìfowópamọ́ náà náà ọ̀nà wa ní àwọn tó dá wa ọgbọ́n. àwọn mọ̀lẹ́kà àwọn ìjọ ń sẹ̀ lára rẹ̀. torí ẹ̀ bàbá mi báàrí wá sayọ ọyẹ ìgbà tó ọba rí wa. ọlọ́run ọ̀rọ̀ àgbà àgbàtà fi wà náà ọ̀rọ̀ àgbàtà wà ní kàwáàdì olúwa ti wá náà ni olúwa ti wá náà ni ṣùgbọ́n kọ́ ọmọ yìí pé olúwa tó dá ọ olúwa mi sí ọ tí ọba rán mi sí ọ mo tẹ́ ní tí ọ̀rọ̀ àdọ̀ rẹ láti ìgbà pẹ̀pẹ̀ èyí tí wọ́n ti wá ń wá lẹ́yìn wá wá gbogbo ọ̀rẹ́ ní ṣe pẹ̀lú àṣẹ rẹ̀ gbogbo ọ̀rẹ́ ní ṣe pẹ̀lú àṣẹ rẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ tó ń dájọ́ ni tí ó máa ń pàṣẹ ẹ̀sì ní àwọn ẹ̀ṣọ́ àtàwọn àránṣẹ́ tí wọ́n máa tẹ̀ ṣe tí wọ́n pọ̀ jọjọ bí. Bẹ́ẹ̀ ní sọlẹ́rì sí àfẹ́kù kàgbà ní láàrin wọn. Wọ́n kàrà láàrin kan wà láàrin wọn náà. Ẹni tẹ́ ẹ̀jẹ̀ iṣẹ́ tí ọmọ jíṣẹ́. Bàbá ní ẹjọ́ pọ̀ àwọn bọ̀, wọ́n á máa pọ̀ fún <laughs> Eh, wọ́n ní tí wọ́n bá ti ní kí wọ́n ní táwọn bá ti ní kí nkè wọ́n lé ẹ̀yìn kọ́kọ́ kù ẹ̀yìn kọ́kọ́ náà. Ah, gbogbo akaramba ni malaria ìṣèlú ẹ̀. ó ti yọ òṣùṣù lọ́mọ èèyàn wọ́n lọ gbẹ́ni tí wọ́n rán sí wọ́n lọ kí kó kí n bá wọn bèrè àlàáfíà yìí kó tó jẹ́ mẹ́ta. àwọn èèyàn tó láwọn nǹkan tó ṣe pé a lè tẹ̀lé máa túmọ̀ rẹ̀ ká máa gbé sí ìyàwó ìfowó ìfowó mẹ́ta wá kà ẹ sílẹ̀ wá kà ìbálẹ̀ wọ́n sílẹ̀ ẹ̀sìn kìíní lẹ̀ wọ́n ti ti pọ̀ ọ́ wọ́n rí àwọn ẹbí pàṣẹ yọ̀ọ́ bá yọ̀ọ́ bí kí gbogbo bẹ́tẹ̀ ìgbà ìyálé ọ̀nà ṣọ́ọ̀kù rẹ̀ lọ́gbà ọ̀nà kọ̀ ọ̀nà náà ṣọ́ọ̀kù rẹ̀ lọ́gbà yóò wà fún bírẹ́dìtì ní aláwọ̀ mọ́lẹ́ ọmọ bàbá mi lórí kò kò tí lórí kò lè kọ́ ní bàbá mi lọ́wọ́. ìbálẹ̀ ìbẹ̀ ló ti tẹ̀ wọ́n adé lọ́wọ́ ẹgbẹ́ kan ọ̀tà àárọ̀ ó ọ̀tà ìwé mi bẹ́ẹ̀ tó ti ní ẹ̀rọ wá sí mi bírẹ́dì ọjọ́ sí lọ́rẹ́ lọ́wọ́. ìbálẹ̀ bàbá ti dáhùn lóyún àwọn ìwé ti dáhùn lọ́wọ́ ó lè ti tẹ àwọn experience níbi tí náà àbọ̀ jẹ́ ní lẹ́gbẹ̀ẹ́ ọmọ èèyàn màláìka àgàdàn àgàdàn ọ̀rẹ́ ẹ̀ka làwọn akẹ́ àbájọ ọ̀tá àbò màláìka náà ṣe o ti ń pààrọ̀ ètò àpọ̀jù wà gbàgbọ́ ẹ̀ àgbọ̀ yìí ìgbàlẹ̀ méjì mọ́ra ìwọ́n bàtàkà màláìka ni wọ́n máa bọ̀ kàlà ah, ọlọ́run dá màláìka dáa pọ̀ ẹ̀jẹ̀ ẹ̀yìn gbogbo tí ẹni tó mi ìlú látàrí àwọn àjẹ àwọn mu ó sì pọ̀lọpọ̀ tó ń bá ń bà yóò mọ ìròdó ọlọ́run ọkùnrin ta ọ̀rọ̀ fún ọ lọ́sì tọ̀sán wọn rárá pé pé àkáì rẹ tí wọ́n ti tó mi rẹ ọ́sẹ̀ ọ̀sán sì ti pọ́n àmì nǹkan kan tó yóò sì dá ń bà mọ̀lẹ́kẹ̀ ìjẹ mọ̀lẹ́kẹ̀ ìrìn kí lọ́ọ́ ọ̀rọ̀ ẹrú àwọn ṣí àtórí wọn dàrú dànù bàbá aráàlú ìjókòó àwọn dìde ní dátọ̀ pẹ̀lú wọn ní Ali ibn Abi Talib radiyallahu anhu pé ìmọ̀ràn ìwà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n jíjẹ ń pọ̀ àlejò ti jà wọ́n níjì àlejò ti jà àlejò gbogbo mọ̀lẹ́ta jìbìrì wọn lọ́gbàgbà òṣìṣẹ́ ẹlẹ́kọ̀ọ́ gbọ́rọ̀ lẹ́yìn ọgbọ́n pọ́tọ́rọ̀ tó máa ń lọ gbé fún ànábì sọ̀rọ̀ wá ìṣẹ̀lẹ̀ dípò àlè. ṣé o gbọ́dọ̀ tó máa ń gbà máa jẹ máa mú gbogbo owó ọ̀rọ̀ àwọn wèrè bàbá tà kí wọ́n á gbà tó á bà mí kọ́ ebi ibi tó máa lọ sí títẹ̀ tí ó jọ lọ́fíìsì. màlẹ́kà náà gbàgbọ́ nílá rẹ̀ màlẹ́kà máa ná náà àwọn ọ̀nà kọ́bù rìyáàlì ni wọ́n ná ní akọ́nàkọ́nàlá ọlọ́run ti dá mọ̀lẹ́kà dá pọ̀jù fún àwọn yẹn. torí ẹ̀ wọ́n ní àwọn àti sọ̀kalẹ̀ àti pẹ̀lú àṣọ náà. lọ́wọ́ máa bẹ̀rẹ̀ náà ẹni tí náà wọ́n máa kọ́ ìfẹ́ náà. àti tí ń bá wájú àti tí ń bá ọlọ́run ní o àti kankan ni. ọlọ́run ní àkọ́kọ́ ọlọ́run ní ọgbẹ̀yìn ọlọ́run ní ọgbẹ̀yìn àwọn ọ̀dà ìkàkà ni wọ́n yà bẹ́ẹ̀ náà làwọn náà náà àwọn náà wọ́n kó wọ́tá ìlà bìlà. ó kẹ́kẹ́ tó mọ̀ láì kà wọ́n ti jẹ́ni tó bá gbà jù àwọn ẹgbẹ́ wọn káàkiri wọn bí ká bẹ́ẹ̀ tó wá sí. mọ̀lẹ́kà wọ́n fún ìdíra wọ́n gbà pàpàlọ̀ náà. nítorí ọ̀dà wọn fún wọn lè. ọlọ́run ni jẹ́ǹgbà wájú wa àti jẹ́ǹgbà lẹ́yìn wa ọmọ abẹ́rẹ́ ọ̀làní àti ti ń bẹ láàrin méjèèjì. Yẹ́nì pé àwọn òlè dáró, àlè dájú, àlè dájú kù, àlè dájú ra lọ́ọ̀gbìn kan, gbogbo àtìpẹ̀ máa ṣe ọlọ. Àtìpẹ̀ máa ṣe ọlọ. Àwọn olùmọ̀ràn máa ń sọ wípé yóò dà púpọ̀ káyàtà díẹ̀ láìsí màláìkà. Ẹ máa gbìyànjú láwọn àgbà kan láti máa gbégbé ayé màláìka káwọn àmì tiẹ̀ kó àwọn ìjọba ẹni káwọn tó lọ ní ká ṣe nìkan là ń ṣe àwọn tó ní ká jìnnà sí ká ṣọ́ra fún ká sá fún káwọn náà wà lórí dáadáa tó lọ́wọ́ ṣe fún wa. torí pé ìgbésí ayé yìí kà máa ń tàn yẹn jẹ ni mo tàn yẹn jẹ ó rí i pé ìgbésí ayé yìí jẹ́ ti ṣe ọ̀pọ̀ nínú ìgbésí ọmọ èèyàn bí wọ́n máa ṣèṣe pé kí wọ́n ṣẹlẹ̀ tuntun kí wọ́n ṣẹlẹ̀ àwọn akẹ́kẹ́ jù bẹ́ẹ̀ gan lọ ọlọ́run mọ́ wọn. àwọn wá fúra rẹ̀ wó táwọn ọ̀daràn tọ́ràn ti wọn tọ́kọ ní jù pẹ̀lú tó sì yẹ kó rí bẹ́ẹ̀. àwọn mẹ́ta ń fi nǹkan kan àti pẹ̀lú àṣẹ ọlọ. àwọn anífẹ́ aláwọ̀ àṣẹ tọ́lọ̀ ń pa wá náà àwọn ìdáná ní sọmọlá àbí sọmọ àti ti pa wá àwọn ṣe àti mọ̀ọ́sì ìrànwọ́ la kọ́ sí wọn tí à ń tẹ̀lé wọn bó ti fi tó àti bó ti fi yẹ. tó bá dé bẹ́ẹ̀ ìdùnnú ti pọ̀ jù nínú ìgbésí ayé wa. tó bá ń sọ̀rọ̀ máa ya pátá wọn àti ọlọ́run ètò níṣe tó níṣe pẹ̀lú ṣe tàbí mọ̀ọ́sì ìbànújẹ́ ti pọ̀ jù nínú ìgbésí ayé wa ilé ìyàwó ní ọ̀sẹ̀ pé wọn máa ń tẹ́ ń tòmọ́ ẹ̀yìn gbèsè ayé bẹ́ẹ̀ ni ò lè má torí pé gbèsè ayé burúkú ò sí gbèsè ayé rẹ̀ dáradára lè ń ṣe ìgbàgbọ́ ìfẹ́jú mẹ́ta ló ń lé torí pé o lè bá rí ìyá láéláé ó gbẹ́ ní kò bá ti sí ẹ̀sọ́ sí tí ó sì tẹ̀lé torí ọ̀nà ọ̀bẹ̀lẹ̀ dára nu gbogbo tí bá ń ṣe ìgbàgbọ́ ìfẹ́jú mẹ́ta wọn máa ní ká máa pa òfin ọlọ́run bá mọ́ ká gbìyànjú láti jẹ́ mùsùlùmí lódodo torí pé eléyìí máa ń sílò rẹ fún yà olórí ti pọ̀ nítorí kò ń ṣe tọ́lọ̀ kò ń ṣe tán àbúrò dé fún gbogbo fáyé rẹ gba ẹni ẹgbó tí ìbá tẹ̀lé wé wọ ẹni ẹgbó tí sábàbí orí igbó fún yà ó bẹ̀rẹ̀ tán wọn yóò bẹ̀rẹ̀ fún má bínú ìwà ànábì Muhammad sallallahu alaihi wasallam pé àní lè máa ṣàbẹ̀wò rẹ̀ jọ̀wọ́ àwọn abárí rẹ̀ gbàgbọ́ bá ti rí wa torí pé àwọn tá à ń tìka ara wa ṣùṣe ọmọ wa wá gbọ́ ń fi à ń tẹ̀lé àṣọ ọmọ ìwọ̀nba tó ń bá wa gbọ́ ní gbogbo gbàgbọ́ wa bọ̀. ṣùgbọ́n ìpàtàkì àríkọ́ mẹ́rin òun náà ń pé ọ̀daràn káwọn tọrọ àlékún àbẹ̀wò ẹ̀yìn tí máa bẹ̀yìn ọ̀wọ̀ lẹ́ẹ̀kan láàrin wípé kí àbẹ̀wò yẹn ó tún lékún sí ọ̀gbẹ́nu dáadáa. ẹ̀gbọ́n wọn tó tẹ̀lé ní wọn lọ́sọ̀dọ̀ àbùfààní ìdìbò ọ̀sọ̀dọ̀ ọ̀bẹ̀yọ̀lọ́wọ́ àná ọmọ ẹgbẹ́ fún wa lọ́sọ̀dọ̀ ìlànà àbùfààní wa sọ̀rọ̀ ọ̀gbọ̀n ọ̀bẹ̀yọ̀ لا تصاحب إلا ولا يأكل طعامك إلا تقف النبي صلى الله عليه وسلم ما بنك بنك بارع ما بنك لنياري المؤمنين من مؤمنين كما بصره ما بكي كوري صره bàbá wọn náà fi pín sọ̀rẹ́ wọn lọ sẹ́gbọ́ sọ̀rẹ́ afẹ́lẹ́lẹ́ ìlànà àwọn mùsùlùmí àdùn sọ́lẹ̀ gbogbo mùsùlùmí pátákà títí nígbà gbẹ̀ngà kìíyàm máa tó fọ́ ìlà mọ́kùnmínà. ọgbẹ́ni kan ní ọgbẹ́ni kan sọ̀rọ̀ àtẹ̀wọ́rọ̀ ọ̀rọ̀ ìgbà kan kú wa wí. nítorí pé ọba gbà á lẹ̀ tẹ̀ tuntun sà èèyàn mélòó wà ní lẹ́yìn wo la bẹ́ gbà wọ́n rẹ̀ sí mọ́ ọ̀nà ẹni pọ̀lọpọ̀ nǹkan ń bá rìn ní ìsìn náà lọ́ọ́ lọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ à ń bá ní rìn à ń mú mi lọ́rẹ̀ yóò fi tó ń tọ́lọ̀ ra mọ́ torí bí ayé àwọn ọ̀rẹ́ àǹfààní ni ọ̀rẹ́ àǹfààní mélòó lọ wá ní tọ́jọ́ mùsùlùmí torí ó ń bọ ọjà lórí pé ah, gbọ́ àwọn adigbọ́ ti fẹ́ àwọn adigbọ́lẹ̀ pọ̀ ní wọ́n lè ti jẹ́ ìtàlọ́sọ̀rọ̀ it has to do with my business èmi sẹ́kẹ́ndì kan yà nìkan náà wò èmi ìṣe pẹ́nẹ́tì. àwọn ìgbọ́dọ̀ ìgbẹ́ òun ọ̀pá rẹ̀ nẹ́sì. sùnfàlọ́wọ́ ǹjẹ́ wọ́n ṣe ní ọ̀rọ̀ ìdíjẹ́ wọ́n ṣe fún mi ẹgbẹ́ wọn sàárẹ̀. àlejò ọ̀sánlọ́wọ́ àyè sílẹ̀ onímọ̀bẹ́ nìkan ṣe lọ́ọ̀rẹ̀ àti lọ́ọ̀rẹ̀. ọ̀rọ̀ tó máa ń bẹ̀ pọ̀ gan-an. nítorí mímu àwọn òní lórí ìwé ìwé ìtọ́ wa ní tí ọ̀dà tó wọ̀ ọ̀nà. ìwọ náà dára òní lórí nínú tí ọ̀dà kò sílẹ̀. ó sì nínú àpẹẹrẹ síbi tí ọ̀dà. ìwọ nìkálukú ni ó máa ti gbàgbà lọ síbi tí ń tá a ṣe tá a fi ní tẹ́láyé lọ́rùn ìníkà ṣe. ìwọ àwọn akọ́ṣe nígbà tí ìlú lè bọ́ sódodo yóò bá yọ̀ rẹ̀ náà oníṣìgà. wọ́n lè wọ́n mọ́ báyìí bá ti jẹ́ pọ̀ lọ́rọ́ lánàá ṣe tá a fi ṣòdodo fún wa nígbà wọn kò yìí yóò padà dàrú náà ni. olórí tẹ́ ẹ kó ṣòdodo fún tó ṣòdodo fún yóò padà mọ̀ pé wọ́n rán pa fún ọ̀n bá fún yóò padà fi hàn án jẹ́ parí pé ó wọ̀ sọ́rọ́ ìmọ̀. èyí tí wọ́n fi pé wọ́n rún ìmọ̀ ẹ̀ ká mú lọ́rẹ̀ wọ́n rún ìmọ̀ ẹ̀ ká mú lọ́rẹ̀ òṣèlú ìgboro gbàgbé ẹjẹ tí gbogbo àwùjọ òfin mọ́mì ní méjì ń bá wa nìkan náà ẹ̀rọ náà wà bẹ̀tẹ̀ náà gbọ́nàgbọ́ ẹ̀rọ náà wà bẹ̀tẹ̀ náà jẹni tí pẹ̀lú táwọn ọgbà Muhammad sọ̀rọ̀ náà wà lẹ́yìn wà lẹ́yìn wà sẹ́lẹ̀ ẹ̀rọ náà wà bẹ̀tẹ̀ ní bẹ́ẹ̀ wọ́n lọ́jọ́ lọ olùsọ́kù ọ̀rọ̀ gbàǹdì láwùjọ ọ̀rẹ́ bí tààmì mọ̀lẹ́ka ọlọ́wọ́ tó wọ́n fi ọ̀rẹ́ gbàgbọ́ ọgbà nígbà yẹn lọ́jọ́ sọ̀gbọ́ ọ̀dọ́rẹ́ ní sẹ́jú lọ́jọ́ tiẹ̀. Orí kéèyàn máa fọ́ra rẹ̀ náà ibi tí mo ṣe bá wà. Òun nínú rẹ̀ ó jẹ́ pé ọjọ́ ìfọ́sí ẹ̀rọ rẹ̀ jẹ́ ọ̀sì. So àwọn olùgbàgbọ́ òdodo pọ̀ yìí. Ẹni tí tẹ̀sán lẹ́nu Muhammad sallallahu alaihi wasallam wọ́n pọ̀. Ibára àwọn náà gbogbo wa, àbẹ́rẹ́ ìtẹ̀lẹ́tà ọ̀rọ̀ arẹ́ nìkan tó lè bá ọ̀rọ̀ nìkan tó lè bá sí wọn nìkan iná bá ní sáà so ẹni tó bá ti jẹ́ pé kò lè bá rẹ̀ òun nìkan náà bá ní sáà nínú àìmọ̀nà ìmọ̀ tó ní ṣe pẹ̀lú psychology wọ́n mú tó kà sí pé ní ọ̀kadà sí ìyá ó ní kókó kan ní àmì rẹ̀ kókó àbíkà aláwọ̀ jù kókó burúkú ni èyí gbọ́dọ̀ jẹ́ni tó mú ilé ayé ní ní tó mú tó mú ní kàtẹ́ǹtì. ẹ ò bá yàn sí bóòlù fẹ́ sáyé bóòlù sì fẹ́ sáyé bóòlù kẹ́yàwó bóòlù lọ́kọ̀. ọ̀ bá yàn sí ọgbọ̀n kan ẹlẹ́yìn náà lórí ní ọgbọ̀n. ọ̀ bá yàn sí ọlọ́run alákàrà ọlọ́gbọ́n alákàrà ẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ lọ́gbà lọ́gbà lọ́gbà àtẹ̀gùn olóòwò ní bá yàn

wọ́n ní àdámọ́ tọ́lọ̀ ń dámọ́ nìyàn àdámọ́ pé wọ́n dá pé wọ́n máa bá wà sí àyè. ọlọ́run ọ̀dá wa lẹ́nu tí ò ní bẹ́ nìkan sí. ókè tí igi tí ó nìkan ọ̀bá lè bá tó ṣe igi ní lọ́jọ́ kúrajọpọ̀ bẹ́ẹ̀ sì di pé ẹ̀yin lẹ́ẹ̀dá gbólẹ̀. wọ́n á fẹ́sẹ̀ amúnú yìí ok tó bá yẹ múmìnì ní bàá máa bá rìn múmìnì ní bàá máa bá ṣe èmi náà gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní máa nìyẹn nítorí ọ̀rọ̀ rẹ̀ yóò wọ̀ nígbà tí mo ọ̀dá ní máa nìyẹn tí máa ń sọ̀rọ̀ ní máa nì ìbànújẹ́ náà máa jẹ́ fún mi tí máa ń sọ̀rọ̀ ní máa nì gbogbo ìgbà ní ìsọ̀ tó ń bó mi tí mo sọ̀rọ̀ ní máa nì ọ̀kọ̀sọ̀ mọ̀ pẹ̀lú àrẹ mọ́ wọn sọ wà láyé mi. ó sì rí bẹ́ẹ̀ torí àti jẹ́ ẹni tó ṣe wípé á gbìyànjú láti rí i pé àwa mọ́mìnì àbáyé. láti tún sọ àtúnsọ àtúntúnsọ òfin nínú àwọn àwùjọ tiwa táwa wà yìí àtàwùjọ bòmíì náà tí wọ́n bá fi máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ìsìn bíi báyìí. òfin tó dáa tó kọjá pé nínú àyè ibi tẹ̀ ẹ́ fi máa lọ gbọ́rọ̀ nípa sọ́nà nípa tànàbì sọ̀rọ̀ bá àdìsọ́nà náà ló ti yẹn ní tó mú lọ́rọ̀ lọ́rọ̀ òfin tó bá tó. òbúkátà tó kọ́ ọmọ stadium tó tó rọrẹ̀ òbúkátà tó lọ ságbó fújì tó ti pẹ́ rọrẹ̀ òbúkátà tó lọ sílé bọ́ọ̀lù tó tó ti pẹ́ rọrẹ̀ òbúkátà tó lọ síbi tó bá tó ń tarì tó ti pẹ́ rọrẹ̀ òbúkátà tó lọ síbi tó ti ti pàdé olóṣèlú ó tó di pé ọ̀rọ̀ rẹ̀ oṣù bùkátà fún ọmọ sóde ẹni ó tó di pé ọ̀rọ̀ rẹ̀ ibi ìdánilẹ́kọ̀ọ́ tó ti ń bá yín sọ tọ́lọ̀ tó ń ti ń gbọ́dọ̀ lọ́dún Muhammad sọlọ́láhùn aláìwá àlèyìn sọ́yọ́ ìbẹ̀rẹ̀ ti ń tọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n náà wá rí pé gbogbo ìwọ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ojú ọjọ́ ra wọn ìwọ ayé jọjọ wọn ẹ̀rọ yóò bá sọ pé bọ́lá ti rí wọn tí gbogbo yín sì wá ń hùwà bákan náà tí ẹ sì jọ ń múra bákan náà tí ẹ sì jọ ń ṣe bákan náà. ẹ̀dá ọ̀rẹ́ tí màá máa jọ ara wọn gbogbo nǹkan ẹ̀dá ọlọ́wà ló di ọtí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ọ̀rẹ́ gbígbé yín ni gbígbà ní jẹ́ ògì gbé nǹkan kalẹ̀ ẹ̀mí ìlú ògbé nǹkan kalẹ̀ tí wọ́n ilé ìwọ̀n ẹgbẹ́ àbọ̀ orí nǹkan mọ̀ tó ń tà ọ̀rẹ́ rẹ̀ ọtí ìlú lẹ́sẹ̀ tàbí tẹ́lẹ̀ rẹ̀ òbí ọtí bẹ́ẹ̀ àwọn ọ̀sìnkọ́ ti kọ́ àwọn ẹ̀sìn máa òfin máa ń rí ọmọ àbẹ́ tí ẹ̀jẹ̀ máa wà á gbọ́ sí kalẹ̀ àwọn ọ̀sìn ọ̀gá rẹ̀ èmi àwọn àwọn olùkọ́ onígbọ̀n rẹ̀ tó bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ tó di ìwé ti pàdé bí bàbá rẹ̀ bá kú ẹkú kalẹ̀ náà gbogbo létẹ̀sì rẹ̀ bẹ́ẹ̀ ti máàch gbogbo ẹ̀rọ òkúta àwọn ọ̀sán tí wọ́n gbé sí wékí lè gbogbo ọmọ wọn gbà sọ fún ọ àbí ìrora àwọn agbábọ́ọ̀lù tí wọ́n fẹ́ sanwó wọn láti màálù tí wọ́n máa ti ní kí nìkan bá sí ní òun gbogbo ọlọ́dọ̀ báyìí láti mú ọ̀rọ̀ bọ́ọ̀lù lẹ́sẹ̀ tó wọ́n sọ̀rọ̀ pé ìkànnì ọ̀rọ̀ bọ́ọ̀lù ẹni tó bá yẹ kó di àgbẹ̀tọ̀ ní àgbẹ̀tọ̀ lẹ́nu Muhammad sọ̀rọ̀ ẹ láti sílẹ̀ fún retí lọ́dọ̀ pé á ah, ara tó sọ fún wa ni o bá ṣe sòwò adáwò wà ní ilé ayé á ṣàfẹ́ nínú àwọn ẹ̀mí níbi ìwé wàdá tó kú lónìí afẹ́kùn òfìsí ìkẹ́kẹ́ tá a lè fi tàgé rẹ̀ bí sòwò ìrìnà ìlà ìjọba ìrìnà ìlà ìjọba ìjọba. ìṣe àwọn oníbàárà ń bẹ̀rù ọ̀rọ̀ àdúgbò ọ̀rọ̀ mọ́rin ọ̀rọ̀ síbi tí ìyẹn ti pàdé tó tó sì mú olùgbàgbọ́ òdodo lọ́rẹ̀ sí ibi ìdáwọ̀ rẹ̀. Parí wọn jọ ọ̀gbìn rẹ̀, parí wọn jọ ọ̀gbìn rẹ̀. Wọ́n pẹ̀lú rẹ̀ máa dunú jọ ọ̀gbìn. Wọ́n pẹ̀lú rẹ̀ máa gbọ́ wọ́n pẹ̀lú rẹ̀ máa gbọ́ ọgbà mára. Ìjọ sì ń kọ̀dà níjọ́ wá fẹ̀lẹ̀. Wọ́n láàyè à. Àpéjọ ń kọjá sí ìrìn àpéjọ pé pọ̀lọ̀ gbọ́dọ̀ ẹni lẹ́kọ̀ọ́ ibẹ̀ mo ti lágbábá yìí mo ń lọ ìdáhùn lẹ́kọ̀ọ́ ibẹ̀ lèmi àti lágbábá ti dọ̀rẹ́ kò sí àkójọ tó yẹ jọ láéláé wọ́n á lè fi wé pé ọkà pẹ̀lú mi gbígbé àkàn gbígbé àkàn yóò tún gbé wáńdọ́ tí nǹkan bá ń ṣe. Ilé ìtumọ̀ ìsìnkú láti sọ ìrànwọ́ mẹ́ra. Àwọn àwọn ń tara bẹ́ẹ̀ àti ìwé àti ànábọ̀ Mùhàmmad sallallahu alaihi wasallam tó gbogbo ọmọ ìsàjẹ́pọ̀ yìí tàbí tí ìkéde tàbí tí ò nínú wá tó káfí hàn pé a máa gbọ́ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ láàrin sọ́nà lágbègbè tí pàlàbà à ń gbọ́ nígbà ọ̀tẹni tó fẹ́ nù lò kó lè lápá nínú ayé ìyàtọ̀ kìláàmà rẹ̀ tó àrọ̀ wa ẹni tí ọba sì lọ rẹ̀ nínú àwọn ọ̀tá àjọjọpọ̀ ọ̀pọ̀ ọ̀sọ̀pìn ògbìn ọ̀sọ̀bìn anyọ̀ rẹ̀ kẹ́sìbáàpì sóbìn mọ́ òkú yé wa rẹ̀ ọ̀sẹ̀ kọ́mọ́dé get together tí wọ́n kọ́ sọ́kùn obì sóbì ẹ̀jẹ̀ ká ní ọ̀rọ̀ ọlọ́rẹ̀ torí pé ìgbà inú ìpéjọ yìí àlè rí àlè rí ẹni tó bá pàdé níbi ìdánilẹ́kọ̀ọ́ tó wà ní ọjọ́ rẹ̀ rẹ̀ ọ̀la oríire ńlá oríire ńlá yóò máa ràn lọ ìmánì yóò máa lékún wọn náà máa ràn lọ ìmánì tiẹ̀ náà máa lékún yóò máa ràn lọ agbóró rẹ tó ń fi ọ̀nà ìdí wọ́n wọ́n máa yà lọ wọ́n máa já wọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ agbóró wọ́n láàrin rẹ̀ tó ọlọ́run bá yẹ fífi wọn fẹ́. tó ọlọ́run tún ní wọ́n lọ́wọ́ ìpa àárín mẹ́tẹ̀ ìlà ìtàkì ẹni tí wọ́n fi gbọ́dọ̀ jẹ́ ń jẹ ọ̀rẹ́ o àtàlẹ́ tí bá ń bẹ̀rù nínú ìbéèrè jáde àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àdìpé ayé ìsìlámì afghan èyí nínú ìsìlámù wọlé lájò ẹlẹ́nu sallallahu alaihi wasallam sọ pé tó pàrọ̀ tó pàrọ̀ mọ̀ pàrọ̀ wọ́n tẹ̀kọ̀rọ̀ òṣùpàmọ́ ẹ̀ máa ń rẹ̀ àmàlẹ̀ àrọ́pá wọn ní ìlàkàr kọ́mọ fún èèyàn ló ń jẹjẹ kó o sì wọ́n fẹ́ràn fẹ́ni tó ọmọ àtẹnitọ́ ìsìlámù tó dáa ọlọ́run ẹ̀ fi àwọn ìlú àkùránì àwọn olùgbàgbọ́ òdodo nínú ìròyìn wọn wọ́n mọ̀ ní sàrẹ́mọ́ ìpààrà àyẹ̀wò tèmi mẹ́sìkínà wẹ̀yẹ̀dínlá wọn àti ọ̀rọ̀ ìnàmá nípa àlùkò lọ́jọ́lẹ́ láàrin ìdòmíńkọ́ jọ̀gbọ́ ọ̀rọ̀ ìṣùkùrọ̀ oúnjẹ tí wọ́n nífẹ̀ẹ́ sí kì í sàfẹ́ kì í sì tìsàlẹ̀ kòkò. lẹ́yìn tó sì ní ipa àkókò ètò dáa lọ́tọ̀ tó wù wọ́n yóò wù wọ́n kọ́kọ́ fẹ́ràn ẹlòmíì làwọn máa ń fún ìyà jẹ. táwọn máa ń fún aláìní àtọmọ ọkàn àti ẹlẹ́gbẹ́ tí wọ́n fún olóúnjẹ yìí tẹ́wọ́ tí wọ́n máa ṣàfẹ́lẹ́ pé nítorí àwọn ọkùnrin lóúnjẹ yìí fi wá ojú ọlọ́ọ̀ á béèrè ẹ̀sán lọ́dọ̀ yìí àṣìbí ìlú agbára bẹ̀ subhanallah. síbẹ̀síbẹ̀ ẹlẹ́yìn tó ẹni kíyèsí méjì ọjọ́ tó gbogbo pẹ̀lẹ́pẹ̀ ara rẹ̀ náà máa jẹ́ ọjà rẹ̀ ẹni tó bá ń gbọ́ ìwà ọwọ́ nǹkan máa fún oúnjẹ. Orí ìkíni ẹni tó ń gbọ́ ìwà ọwọ́ nǹkan máa fún oúnjẹ yóò jẹ́ ti fọlọ́ ẹni tí wọn bẹ̀rù ọlọ́ọ̀ta bá fún oúnjẹ. Wọ́n rí níbi ìdí ẹ̀ bá dé lè ìwé wọn pa kò jẹ́ owó di ilẹ̀ ìjà lọ. Ìwé ti fi oúnjẹ tí wọ́n fò. Ìwé ìgbà ti tẹ́ lọ. Bẹ́ẹ̀ni ẹ̀yin tẹ̀ ń gbọ́ ọ̀kadà tẹ̀ ń gun mọ́tò. Tí wọ́n bá ta kúkú ní ọ̀kadà náà bá kú. Bá a fúra mọ̀ kó tí wọ́n tẹ́ mọ̀ èpò olóòpó lára ọ̀kadà. Èpò lára mọ́tò. Wọ́n bá dí ẹ̀mí tọ́ mi ìrọ̀ náà fún mi nì. Níbi ètò tẹ́ mọ̀ ọ̀kadà òní ìgbà wọn òní ìfẹ́ tí ó gbà wọn. Màtí àti ìbùsọ̀ wọn náà wò ó ẹni pé tó wúlò ìkébi tí ọ́ pàtó wa. Ìwé tí wọ́n yọ kó wúlò sí àgbẹ̀gbọ́. Àyẹ̀gbọ́. Àbá tó olú ọ̀rọ̀ ayé ayélujára ọlọ́kọ̀ ìṣèjọ́ ìpẹ́tẹ́. Kílẹ̀ ìfẹ́ ẹ̀rọ àbọ̀ mi yìí lọ́nà àti ó ti yá kádàrá tiwa lọ́nà àti pọ̀ wá lọ́nà àwọn ẹ̀sùn bẹ́ẹ̀ náà ló lè gẹ́gẹ́ ja ìṣèjì ń pa ẹ ò tó di burú bí èso gbé ọlọ́jọ́ ní mẹ́rin wọn náà yìí orí ìsìn ká pé aago mẹ́sàn-án náà máa ń jẹ́ àwọn wọ́n á rọra ní oúnjẹ ńlá aago mọ́kànlá ó lè ti gbogbo fúnpẹ̀ rẹ̀ ti dàrú ìyá sọmọ tó fòfò wà ní Ramadan tó fọwọ́ pẹ̀lú ọ̀sọ̀tọ̀ bá máa sáré kíní ìtúndọ̀ àti ọba àdé àbókùkọ àdé àbókùkọ tá àwọn ọba máa ṣe wọn wọn yẹ ẹpẹ ti lọ rẹ wọn rí pé ó bá máa lọ rẹ ó máa lọ pọ wàhálà ẹ pọ. àkàrà kan wà tó bá ní ilé ẹgbẹ́ ọwọ́ eleven thirty tó o ti jẹun tó o ti gbogbo sísèm ti dàrú ó bí ẹ ti pọn ẹ̀yìn náà ní sọ̀rọ̀ bí wà á kún un. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ló rẹ̀ ọba kò ní kọ̀ọ̀kan. ìṣẹ́ mi yìí ń sọ̀rọ̀ ara ah, nǹkan mí ni ti ń dà ó bá ti jẹun tó báyìí lọ́ba rí pé ẹ̀ sára balẹ̀ báyìí ẹ máa wá sọ̀rọ̀ mọ́ ń gbọ́ báyìí. ó ní ohun tó ń bá ohun dèdè sọ̀rọ̀ pé kí ló yẹ ṣe yẹ yẹ jẹun bí wọ́n kò fún ẹsẹ̀ bẹ́ẹ̀ tó ṣe ṣe tó yọ̀ bá jẹun. nígbà tó jẹ wọn olóò jẹun ó jẹun lọ fún kiri. ìwádìí jẹun ló ń lọ. ìwà náà sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ ní ẹni tí bá ń gbẹ̀rù ọ wọn lè gbé ọ̀la ní ẹjọ́ ìjọba wọn kọ̀ lọ. ẹ̀rí tó gbogbo ara yìí lọ. àtàkùyà àwọn ẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ yá. àwọn olùgbé ọmọ ọlọ́run kọ̀ọ̀rọ̀ tí wọ́n gbìn sá. ẹni mú wọn wá sí ta ẹ̀ pé nǹkan tó ń na ọmọ burú. ẹni ọgbà ọlọ́run lọ títí o. àkọ́gbọ́n ọlọ́run ti bà sí. bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi ti ń bẹ̀rù ọ̀rọ̀ ìtọ́jú ìfúra náà lánàá lágbájá àgbáǹdì ìwà burúkú yóò sọ̀rọ̀ ọ̀kúsọ̀ yóò rí ìpín yóò fẹ̀fẹ̀ kúfẹ̀ ìfọ̀ọ̀fẹ́ náà gbogbo gbà. Iṣẹ́ àwọ̀ ní lẹ́gùn tí a bá àmọ́ ń tọ́pa mọ́ ó tó láti sọ pé lágbájá ẹ̀fún. Ìjọba lágbájá olùkárọ̀ náà ni lágbájá ẹ̀fún. Yẹ́nì pé àwọn ará kan tó jẹ́ òpààrọ̀ lọ. Mẹ́jọ nìkan jẹ́ oúnjẹ rẹ̀ àtọ́jú máa ń pààrọ̀ lọ. Ó túbọ̀ sí pé kò burúkú ẹ̀ ní ìfẹ́ ọlọ́run pé ẹ̀yin ọ̀rẹ́ mi yọ. bí n bá tó túká ní ìtúkọ̀ sọ pé làbàbà tàbàdà òde ọ̀la làkàṣẹ́ mi ṣá ọ̀lá tó bá di bí aago méjì ọ̀la ẹjọ́ ń pàdé báyìí. ẹgbẹ́ ti jẹun mọ́tọ́tọ́ wá jẹun ọ̀sán lọ́dọ̀ mi. ó tó burú bẹ̀rẹ̀ lábẹ́ òfin ọ̀la. ó máa ń bẹ ẹnu nǹkan tí máa ń jẹ́ kí rẹ̀ pọ̀ pọ̀ láàrin àwọn. tó bá àwọn ẹ̀jẹ̀ táwọn wọn pọ̀ jù torí àwọn ọmọ rírì oúnjẹ ẹ̀rí ìtijọ́ yà sẹ́mìsì ó ti ní wọ́n ti kàn ọlọ́run ti fi kóńgbẹ́ tọ́gbẹ́ sínú kòtò òpè àpò ìṣe àjọ àkàn tóyè ẹnì kan ti jẹ́ kékeré kò sí tó gbé kalẹ̀ lọ́tọ̀ máa wọlé kó tẹ̀mọ́ lọ́rọ̀ bámẹ́lá èmi tó ń tún ìta ẹgbẹ́ mi ti ń ta ẹ̀rọ tó bá tó lọ àwọn ilé ìkọ́ lọ wákò ọmọ òkú kí n bá bàtà bá bàtà bàbá mọ́tò àbẹ̀rẹ̀ wọn tó tẹ̀lá rò pé yé ìwé àwọn ilé ìtọ́lé ń pè é wàhálà bí fún owó rẹ. tó ọwọ́ fún ọ ọ ń àwọn ẹni tí ń bọ̀rù ọ lọ. ẹ̀rí tó gbogbo owó rẹ tí Yorùbá máa pè kó nítumọ̀ tó bá tẹ̀ ọmọ ìsà. gbogbo ọmọ yà àdìpọ̀ gbàgbọ́dà kaná làbẹ́ni ẹ̀kọ́ àjọ ìwọ ní o ẹ̀kọ́ ìnáwó ní o ọlọ́run kiri káyọ̀ bàbá àdìpọ̀ bí òkúta àwọn Yorùbá náà tó ọlọ́run kiri káyọ̀ bàbá àti ọlọ́run kù gbogbo ẹni tó wàá jẹ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìlú ọlọ́run táwọn olùsáyọ̀ ọlọ́run ní agbẹ́gbẹ́ lágbẹ́gbẹ́ ń fún mọ́lẹ̀ ilé ọkọ gbogbo Yorùbá ó àbí ẹ̀bùn tó fẹ́ fún wa sọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀rọ bá yẹn ní pé ẹ máa tẹ̀lé bàbá tí ń bọ̀ ń bọ̀ lọ́n tiwọn. ọba dídọ̀ lọ́wọ́ di ìta pé ẹ̀yìn àpò yìí. òbí mi kọ̀ sọ pé wọ́n ẹ̀fẹ̀ sọ lẹ́nu lẹ́sẹ̀. ẹgbẹ́ ọlọ́dúnlẹ́ o ẹ̀yìn tí ẹ̀gbẹ́ gbà lọ́sẹ̀ ó ti pẹ́ àwùjọ ló ti bá wà ní tó o bá lọ wọ́n tó wọ́n tó wọ́n tó wọ́n ìfẹ́ olùwọ́n lọ lò wọ́n pọ̀ torí ti o léyìí Islam ó sọ alẹ́ kẹ̀kẹ́ pọ̀ káwọ́ òun kí ni wọ́n tó wọ́n ẹ ẹ ìṣèjú wọlé ẹran ló ti ní nígbà tí o kò ní ìwọ̀n wà lọ́wọ́ nígbà tí ìjọ ń bẹ̀rẹ̀ ládùúgbò fún mi. Ṣé nítorí ẹ̀ lọ sí ọ, lọ sí ọ, lọ sí ọ, àwọn tá a pè. Àwọn ẹlẹ́gbẹ́ ọ̀sán pé kí gbogbo abájọ tó bá sọ̀rọ̀ wọ́n lọ kà mọ́. Èdè jẹjẹjẹ alájókòó wọ́n lọ fún ìpè wá. Wọ́n á ní òun tá a fi pè yín kọ́. Wọ́n ní àwọn máa fi pè yàtọ̀ nídìíwé. Níjẹ́ òníwó fún mi, níjẹ́ òníwó wáyé. Níjẹ́ òníwó wáyé èkèké olùpèpè ní ẹ̀rọ ajé ìkọ̀wé kíni. Torí ẹ̀ka tiẹ̀ sí, mọ́tò mi kọ́ jóúnjẹ rẹ̀ àtẹnudí máa ń bẹ̀rù ọlọ. Ìyá ara àtà, ilé ń tọ́ ìyàwó àtọmọ èmi ìwọ bá lé náà lọ́mọ ọgbọ́n o ìyàwó rẹ ò ní bẹ̀rù ọlọ ọmọ rẹ ti yà kàtà ìfẹ́ ẹgbẹ́ wá ju rẹ mọ̀ gbogbo ẹ̀rọ bẹ o torí pé ọ̀rọ̀ gbóúnjẹ kalẹ̀ ìyàwó kàtà ọmọ ọdún pé sọ́ọ̀ tẹnu tó bẹ̀rù ọlọ ní ti pẹ̀lú pé ọmọ àti gbogbo ntọ́lọ̀ bá ní kò sí kò jìnnà sí gbogbo ntọ́lọ̀ ní kò jìnnà sí lábẹ́ àbúradà táwọn ọmọ ọmọ táwọn lọ. Bọ́lá wa ń bọ̀ àti pípẹ́ ńlá ń bọ̀ wájú gbogbo ọ̀tọ̀. Kìí ṣe pé mo ti gbéyàwó mọ̀ ń tọwọ́ bá kò mọ̀ ń náwó lórí ìyàwó mi owó pọ̀. Àárín fún ọ̀gbẹ́dọ̀ tó ń bọ̀ ọ̀rẹ́ àtẹ́jú máa ń bọ̀ wọ̀ lọ. Iṣẹ́ mélòó lẹ ṣe lórí ìyàwó yín tí wọ́n fi kú òní kàkà rẹ̀. Àwọn ọmọ yín tó fẹ́rẹ́ sí sí lórí wọn táyà ń gbọ́ wọn sójà àwọn ọmọ ní táyà ń bìkẹ́ ṣàkíyèsí nù. wọ́n gbọ́ra o wọ́n tọ́jú ọmọ sójà àwọn ọmọ ní. nígbà tí bàbá bá lọ lọ́tọ̀ lọ́nà àtọ́hún fẹ́sì tọmọ wa lọ lọ́tọ̀ lọ́nà àtọ́hún náà fẹ́sì àkọlọ́dà kùn mẹ́jọ àtọ́jú àwọn ọmọ tiwa sójà àwọn ọmọ. torí ẹ̀ ìyàwó àtọmọ nínú ẹni dàá fífi fífi kó wáyé ìlẹ̀dì náà ámú tó yẹ kó fífi kó àlékún náà ọ̀pọ̀ ìdòwò ìyẹ́sì òṣìṣẹ́ ẹ̀yìn ìgbàgbọ́ òdodo ẹ̀rọ ìsọfúnni ara rí ẹ̀rọ ìsọfúnni àwọn ìyàwó àti àwọn ọmọ rí níbi àtiwọlé ilé ìwé èkó rẹ̀ náà làwọn ìyàtà òkúta wàláhì àti fẹ́yàwó ọ̀sẹ̀jọ wàláhì wàláhì lè ṣojúṣe bí ìwà àtìyàwó rẹ àtàwọn ọmọ rẹ ò fi ní wọn náà òun ló ṣòro. láti gbogbo ọ̀dà àti gbogbo ọmọ rẹ àwọn náà mi tẹ́yà ṣùgbọ́n tẹ ilé mélòó ní ṣojúṣe bí ìyàwó ò ṣe ní wọn náà. nǹkan bẹ́ẹ̀ ni láàyè. ìjọba ọ̀sán ìyàwó ń ṣèṣe ọmọ àlùjànnà tọkọ ń sì ń sara àjàhánà. ìyàwó náà mọ ojú lórí tí wọ́n mọ̀ ọkọ sọ tọba ti jẹ ọ̀rọ̀ sí ni bọlọ ọmọdé bọlọ bàtà tó fi jí lóru mọta kìíní jẹ mọta kìíní jẹ ẹgbẹ́ ìtàlẹ̀ ẹ̀ka tó sùn oorun náà di ọ̀gẹ́nà ọ̀pọ̀ ilé ìmọ̀jẹ̀ tó lè mọ́jà pẹ̀lú ìyàwó lójúmọ́ kan torí pé ìyàwó yìí di púpọ̀ lọ sàtúbà lójú òyìnbó náà ti máa sùbà fẹ́ ìyàwó ò sì ní sọ̀kalẹ̀ lọ́jọ́ kan rí bẹ́ẹ̀ ni ọmọ ọmọ ọlọ́wọ́ pẹ́ẹ́dẹ́ tó kò tí ì jù ṣáájú rẹ̀. òun ọba sì ti yọ kan lọ́wọ́ ìtàjì. iṣẹ́ tí a ń tọ́kọ ọmọ ẹ̀sìn ìyàwó ọ̀bà ọmọ ọlọ́lé mi o. ọkọ ó ti di gbàwùdá. ìyàwó òun gba kòtò tó ń di rẹ̀ wọ́n gbé yẹ̀rì fún ọ̀pọ̀ ọdún mẹ́fì ọ̀sẹ̀ sí fún kankan ọ̀sẹ̀ ìwọ bani lọ́kàn jẹ ẹ mọ̀ pé láwùjọ ti wà yìí wọn kò sí fún rárá wọn kò sí fún rárá torí ẹ̀ máa ń pálọ̀ wí pé nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ yóò gbóòrò nù rẹ̀ gbẹ̀yìn ó lẹ̀sẹ̀ wọn kà fún ọ̀la gbogbo ìrẹsì wà náà ẹ̀rọ bàbá ẹni tó ń jọ ń fọ̀ta owó ni bẹ́ẹ̀nà bẹ́ẹ̀ owó ni ọ̀rẹ́ díẹ̀ ọ̀tá díẹ̀ owó náà ni. Owó ti tẹ̀ ẹ̀yàn mélòó lẹ́sìn papọ̀ gan ẹbí náà lọ́bì sọ pé bọ́ọ̀tà nìkan ni àfi múmi ni. Ẹ̀rọ ni mo ti máa ní mú jókòó náà pé múmi ni kémi. Ìyọ̀sọ̀ ni wá ṣe wá pín múmi ni kémi. Onílẹ̀yà fún wá wá pé múmi. Múmi ni kémi pé ó máa ń lé <laughs> o Ìgbà lọ ìdùnnú yẹn ilé ẹja kíyè sára ẹni tó ọgbọ́dọ̀ jíjẹ rẹ àtẹ̀tí máa ń bẹ̀rẹ̀ ọ lọ. wọ́n túbọ̀ fi hàn wá sẹ́yìn bàbá tóun gbá ọjà yín lẹ̀ látàrí ikọ̀ ẹgbẹ́ ọ̀ látàrí ikọ̀ ẹgbẹ́ máa àmọ́ ìyàwó ọlọ́run. ọ̀nà tẹ́ gbèkà tíyàwó wọn fi lè bẹ̀rù ọlọ́ ọ̀nà tẹ́ táwọn ọmọ yẹn fi lè bẹ̀rù ọlọ́ ìfọ̀rọ̀ láti bàrà wọn àbàfẹ́yàwó ojú rẹ̀ ọ̀sìn mọ́ra ẹlẹ́ẹ̀kẹ́ tòmátò kìí ṣe náà ẹ̀sìn máa wọ olùlẹ́sìn. torí ìwádìí àti ìgbésí ayé ti hàn wá ipa wípé bá ti pẹ́ lọ́sìn láti pìlẹ̀ tó bá kù díẹ̀ káàtó adétúnrẹ́ fún sọ̀rọ̀ yàtọ̀ sí gbogbo kọ̀lẹ́sìn pẹ̀lú àwọn gbọ́dọ̀ ìsápò nílé ayé yìí àwọn òkú nífẹ̀ẹ́ nìkan láti bí ijó mélòó kan ní ti fi ìbéèrè kan dà mí lọ. ó ní inú ìgbésẹ̀ kan làwọn wà ìgbésẹ̀ yẹn náà ló ń sì ń gbé tó ń sọ obìnrin tó ń fẹ́. ṣùgbọ́n ṣẹlẹ̀ sí lẹ́yìn ìgbà tó ń fẹ́ tán tó wàá ní ẹ̀gbọ́n lọ́sẹ̀. ó wá ń sọ pé ìgbésẹ̀ táwọn ń gbé tó lọ ń kọ̀dá ìgbésẹ̀ ní bùkátà tí ètò bá kó bẹ́ẹ̀ ọlọ́sùn wa rìn lọ wọ́n ti kó bẹ́ẹ̀. ìyàwó ìyàwó ti jọ wà sójọ́ mẹ́ta tó wà àti lọ́mọ méjì láti dé tọ́lọ̀ tó wá fún un lágbọ̀ọ́yé yìí kò sí ọ̀nà téèyàn fi báyà sọ̀rọ̀ kò sọ́nà téèyàn fi fi ẹ̀jẹ̀ ọkàn hàn táwọn ti gbà láti sọ̀rọ̀ fún ẹni yìí pẹ̀lú ọkàn wọn wípé ojú ọ̀nà yìí ṣojú ọ̀nà tó ẹ̀ka máa tọ̀ mọ́ irú ọ̀nà tó mi ń tọ̀ ní ìsìn látàrí àgbọ̀yé tó lọ fún mi pé kí wọn náà máa tọ̀ ó ní àwọn omi bá pọ̀ nílẹ̀ lọ́wọ́ pọ̀ nílẹ̀. oúnjẹ láti pàdé tí ọ̀nà pọ̀ nílẹ̀ ni àlẹ́ mi máa sọ ọ́ ibà wà àti èmi náà wà àti òun. ẹ ìgbéyàwó sọ̀rọ̀ wàhálà iṣẹ́ ńlá ń bẹ wájú àgbéyàwó iṣẹ́ ńlá ń bẹ wájú àgbéyàwó tó wá nípa àgbéyàwó tó wá jẹ́ pé ọmọ sọ pé ojú ìrẹ́ni tó wọ̀ ojú ìrẹ́ni tó wọ̀ nítòsí wà lábẹ́ rẹ̀ wọ́n rán sí wọ́n òfútù lásán ó lè tó ṣe gàgàn rẹ̀ tẹ̀ òun rẹ̀ ń jọ́ gbẹ̀rẹ̀ bàǹbà. ìgbésùn torí tó náà gbogbo àwọn ọmọ tuntun mò ń kàn sí mi kí n ti ní gbogbo àwọn tó wọ̀ ní ọ̀rọ̀ lẹ́sìn ọ̀kẹ̀sẹ̀ pọ̀ sókè tó lọ mú yóò sí ìpàdé máa wá hàn nígbà gbọ́dọ̀ lóye nìkan tí àwọn tó sì tàwọn mọ̀nà ẹ̀sìn táwọn ọmọ ṣe dáadáa àwọn ṣe tó láti ṣe gbogbo lóyún ọ̀dà lọ́dọ̀ wọn ni kí ọgbọ́dọ̀ jẹ́ oúnjẹ rẹ àtẹ̀ntì máa ń bẹ̀rù ọ lọ. ọ̀gbọ́n rẹ ọmọ ọ̀dọ̀ rẹ gbogbo ọgbọ́dọ̀ kejì. ìbéèrè ìyàwó nílẹ̀ ti burú jù ọmọ ní bàbá ti lé jù. ẹ dákun ọmọ burú ọmọ ilé èmi ìlọ́tọ̀ sẹ́sìn ẹ̀yin ọmọ pọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti délé ọkọ̀ wọn máa ọgbọ́tàn obìnrin tí wọ́n sọ fún kò sí hàn láti jẹ́tọ̀ ti sọ ní ìsìnkú sọ̀rọ̀ ọdún márùn-ún kó wọ́n rí pèsè sọ láti wọ́n ní kí wọ́n lè sọ fún ìjẹ́ náà ìgbà tó ń torí tọ́lọ̀ bóyá wọn ní ìfẹ́ wọn ìgbọ́n fi tò sí obìnrin bẹ́ẹ̀ wọn ní ìdá ìṣòro ọ̀dà tó ń ṣekú bẹ̀rẹ̀ ìṣòro ìkàwé àtọ̀ wọn ní ìjẹ́ obìnrin tó dé kékeré mú níyàwó ìdílé kan tó ṣe ìdílé yìí lọ ẹni òfin torí ẹ̀ wọ́n ti jẹ́ pé ẹni tó lẹ́sìn ní ká máa wá torí pé wọ́n ọjọ́ pé à ń gbọ́ àwọn èèyàn kí wọ́n lè tóbi ayé ìjókòó náà jàre nà. ilé ìgbà ọjọ́ sì yẹn. àdéhùn tó tẹ̀lé lé àwọn ọmọ mọ̀sánmọ́ sọ̀rọ̀ láàrin ìṣẹ̀lẹ̀ ń sọ náà àdéhùn ọ̀gbọ̀n ọ̀rọ̀ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n nínú àwọn sáfẹ́lì tí ọba yẹ rí oníkálukú ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ irú ẹ̀sìn tó lè rẹ̀ bá ń ṣe ló máa ń ṣe. Òní náà tó ní kálukú yóò wọ́n ta lòun bá sọ̀rẹ́. Ẹni káwọn Yorùbá wọ́n ya ilé yìí náà lò. Wọ́n ń wọ ẹ̀yẹ ìpèjì báwọn lẹ́sìn àwọn sọ̀rọ̀ àṣà àti sẹ́yìn wọ́n ní wọ́n yẹlẹyẹ lọ́tọ̀ ṣáájú àwọn bá tuntun pa lóye wọ́n ní bá tó lóru àyà ẹ̀ṣìyà ìwà àtàkà wọ́n kì í ṣubú lórí ẹ̀yọ mi àtàwọn tó bá jọ ìwà ẹ̀yẹ ìwà lọ́tọ̀ wọ́n ní ẹni tó bá bá ilé jẹ́rìí òṣìṣẹ́ tàbí yọ̀ ń jẹ̀bi ẹlẹ́jẹ̀ nìkan kọ̀ ẹni bá gbájá àrùn ọjọ́ aláàbáńtò tí ń bọ̀ ń bọ̀ bá bá àrùn ọjọ́ jẹ wọn lè gbàtà wọn ní ilé kan hàn wọn gbá àrùn ọwọ́ wọn àfikún mọ ìtẹ̀tẹ̀ aláǹgbá tẹ ẹ̀yìn tó ń jẹ́ náà wọn mọ̀ lílé aláǹgbá kan gbàtà sì lílé aláǹgbá kan kò síkèrè tẹ̀lé kan wọn ní gbọ́ kò tó gba gbọ́dọ̀ ìjẹ̀fà àdáyé pẹ́ káwọn jẹ̀ ń lé tí ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọ̀kan wá ń bọ̀ ọ́ wá ń Subhanallah. Àwọn ẹ̀rí ń tẹ́lẹ̀ máa ń kí wọn fún wọn náà kíkọ́ ọgbọ́n ti gálán tó ara rí aláǹdàlọ́ ọmọ ẹ̀lẹ́ kan kò fètò. Olóyè ìjọba. Ìwé ẹni tó bá bá lẹ́yìn rà jẹ̀jẹ̀ ẹni bá bá lẹ́dọ̀rì rà jẹ̀jẹ̀ ẹni bá bá tó tẹ̀lé nǹkan òun ọ̀sẹ̀ kúfúrú. ẹni bá bá mọ́ṣírì kìíní ọ̀sẹ̀ ìgbọ̀nsẹ̀ náà padà dé ọ̀wọ́ ọ̀sẹ̀ ṣe. bẹ́ẹ̀ náà ni ẹni tó bá bá mọ̀nẹ́sì kìíní òun ọ̀sẹ̀ mọ̀nẹ́sì. ẹni tó bá mọ́ bídíà rẹ̀ kò sígbà tó ṣùgbọ́n àárín pàtẹ́wì kan ṣe bí wọ́n ti lé nǹkan nǹkan wọn á rí ohun dídí àkan dídí àrẹ pé wọ́n ti lè fi wọ́n wọ́n rú wọ́n náà wọ́n lọ́ba. títí ẹ̀ lọ́wọ́ rọ́ fún mi. wọ́n ní àgbẹ̀dẹ sọ pé dáhà ẹgbẹ́ ibi tún gbogbo èèyàn ṣe. ọ̀nà abẹ́ ibi tún gbogbo èèyàn ṣe ń tọ́ bá péré tó. tó ń dídí àgbẹ̀dẹ àwọn dídé ìgbèrè di o ó máa ń máa ń mìíràn yìí torí àwọn fúlàní tí ò ti jìnnà. pẹ̀lú ìjọba ti ṣe jẹun káwọn fúlàní ọlọ́dún náà tí wọ́n rọ pọ̀pọ̀pọ̀ òbá ti di fúlàní wa. tó torí ti ní ẹ̀dọ́nù kùmùlọ́ ẹ̀dá kọ̀ọ̀fà rẹ̀ ní ẹ̀yọ́. tó fi mọ̀ pọ̀pọ̀lọpọ̀ tó ti ọ ètò ìjà gbogbo èèyàn tó ń gbọ́ ọjà sí wípé àwọn rẹ́sítọ́ọ̀bà àwọn tó lè gbọ́ ìṣòfin náà ẹlòmí ọ̀dọ́ rẹ̀ ló fi kó alhamdulillah rere lórí o. ẹbí ló bá àwọn òṣèlú náà rìn èyí tó lè là olóòdì kẹrin àwọn òṣèlú. oríṣi eléyìí àdúgbò ìfọ̀nà àwọn òṣèlú náà ti pọ̀ gan-an. wọ́n ti di kápọ̀ sí kápọ̀ sí kápọ̀ sí kí súnmọ́ ọmọ fìlẹ̀ kan lẹ̀ láì jẹ́ kí wọ́n jù bá jù wọn lọ. Wọ́n fà dúkù kan lẹ̀ láì jẹ́ kí wọ́n jù bá jù wọn lọ. Wọ́n lọ má súnmọ́ fìlẹ̀ kan lẹ̀ láì jẹ́ kí wọ́n jù bá wọn lọ. Táwọn náà máa fi súnmọ́ ọmọ tẹ̀wọ́n lánàá lọ́wọ́ Mùhàmmad sọ̀rọ̀ lọ́wọ́ ààrẹ ìwọ̀n lọ́wọ́ fẹ́lẹ̀. Ẹni tí bá ti ń gbẹ́ni tó fi súnmọ́ rẹ̀ الموقف على الدين الخليل فلو أنبأت أحدكم دعوة خالد السيارات وراء ناسي قل كان صيام الجاري تبارك الضمير فرق ما السيارات بسعيد فأنا بقول الصباح أنا بقول الصباح أنا بقول الصباح bàbá lóye báwo tètè lọ síbi pọ̀ lẹ́fẹ̀ẹ́ dáwì. lọ́kùn àwọn atani àti tani àti tara alábàáṣe rẹ̀. orí àwọn ọ̀rọ̀ tẹ sọ̀kalẹ̀ yí báyìí ọ̀rọ̀ tó ní pàgbà rẹ̀ yóò ṣe ń tà kàn lọ kíjìrìgìrì ká máa bá a sọ. ọgbẹ́ tó yẹ mú jáde ń bọ̀ ń pọ̀ o bá ti ṣe pé wọ́n fẹ́ dáhùn wọn báwọn àìdọ̀lẹ́ ọlọ́dọ̀ọ́rẹ́ rẹ bẹ́ẹ̀ yà ni ẹ̀jẹ̀ àbí àwọn ògidì àwọn ọ̀daràn ẹ̀yìn tó mọ ibi tí ògiri rẹ̀ ti wó. tó wọ́n á dábọ̀ àwọn ẹni rẹ pé ní máa ó sì máa hùwà fúnbù tó ń gbọ́dọ̀ pé ń para wọn. tó ẹ ti tètè mọ ibi tó wọ̀ yẹn fẹ́ sì sí kó tó di pẹ́ ìgbẹ́jọ́. àwọn tó jù ní pé ìrìn àti sábà àti pépé táwọn alábàáṣe rẹ̀ yàn fún wọn. ọ̀pọ̀lọpọ̀ mẹ́rin àwọn ní ilé iná làwọn alábàáṣe wọn. wọ́n lè tí ọ̀pọ̀lọpọ̀ kóra rú ó ṣọ́ra sí àwọn mímu lọ́ọ̀yà ọdún mi ń pè ní ọ̀pọ̀lọpọ̀ ní ìjọ náà rí yóò ṣàdédé wáyé báyìí ó ti gbọ́ pọ̀lọpọ̀ wò àwọn àbájáde tó jáde ń bẹ̀ ọ̀tá ìdílé tó rọra pàṣẹ́yìn táwọn èèyàn táwọn ẹ̀sìn táwọn èèyàn ṣe jàmá. bíbí àjọyọ̀ tó pọ̀ láyé nìsín níbi tó mú àwọn èèyàn lómi débi tó mú wọn lómi dé agbára àgbàṣe àgbàṣe náà ló ti wá. gbogbo ẹni tí kálukú wọn bá ṣe ó ń dídì ẹ̀jẹ̀ ọ̀yàn náà. ìyẹn lẹ́sẹ̀ rí pé ọ̀rọ̀ wọn máa ń jọra wọn. ẹni tí wọ́n ti pẹ́ ó tún lé lọ́jọ́ pé wọ́n ti dá nígbà tí ń fi láti ọjọ́ tó ti pẹ́ àárẹ̀ lọ́rùn lọ́rùn ti mọ̀ pé ó wọ náà lò ìgbà kan náà làwọn ń jọ ń ṣe. ẹ̀ka tó ti mú ọ̀dà àbá làwọn ọgbà tó ti kú mọ́ ẹ̀rọ tó ti kú mọ́ arábẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ níbi àgbàdo àwọn oṣù ọmọdé àmì mọ́nù. tó bá jẹ́ bọ̀rọ̀ ọ̀nà ilé ẹ̀ka ń bẹ ní ẹni tó ń ti wọ́ ọ̀rọ̀ ọ̀gbọ̀n yẹn lọ ti wò ó pé ninety nine point nine percent tí gbogbo ẹni tó bá ń bá sọ̀rọ̀ irú òun ẹ̀ lọ́wọ́ nítorí pé àwọn ti ká nípa ìfẹ́ ọwọ́ ìtẹ́lẹ̀ náà gbogbo àwọn olùdíjà pẹ̀lú olùdíjà. Bàbá lọ jẹ́ àwọn ti fún súnmọ́ bàbá lọ pọ̀. pé àrùn ìdíbìtì àwọn wà ní kíkọ̀ ìmẹ̀sùnmọ̀ wà èyí tó ń fi súnmọ́ lè máa sọ pé ẹgbẹ́ ìfẹ́ ọjọ́ gbẹgbẹgbẹ ń sọ pé ká padà sí di bídíà tọ́lọ̀ sí ọ̀rá ń bẹ̀ ẹni tó ń bá fún ọmọ pé ara rẹ̀ ní ọ̀dà ara rẹ̀ ní ọ̀dà ó tó bìtì láwà ni. bílẹ̀ ìlú ọmọ ìṣẹ́lá òjò ẹ̀bùn mi ni ọmọ bá lè jọ ṣe súnmọ́ báyìí láwọn ìlànà ìlànà ogun láì òfin náà bàbá yẹn lọ sọ pé ìjọba gbà làwọn ọ̀sẹ̀ fún ọmọ rẹ̀ lọ́sọ̀rọ̀ àtọ̀ torí pé ẹgbẹ́ tẹ̀lé ta mọ́mọ́ mọ́fẹ́lẹ́ sọlọ́lá àwọn àlejò àlejò ọ̀sẹ̀lẹ̀. lórí ìgbésẹ̀ àwùjọ náà wọ́n bá àwọn tí ń tẹ̀lé súnmọ́ alhamdulillah wọ́n máa bá ara wọn sí. wọ́n máa bá ara wọn sí torí pé wọ́n bá ti súnmọ́ yẹn lẹ̀. tó bá ti di pé ní títí àlẹ́ bá ń bá sí ẹ ti ń pọ̀wé ọjà sí súnmọ́. wọ́n náà padà jẹ́ wọn mọ padà kí wọn ìtẹ̀síwé ti dáná wọn padà kí wọn lójú sọ pé kẹwàá ọmọ mọ fásitì àti ọgbà fẹsẹ̀ ṣòkòtò wọn fásitì ìjà ti pọ́n wọn mọ̀ fẹ́rẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó sì ti pé ìwọ gan alára ti súnmọ́ fẹ̀yẹ̀ yìí. sọ̀rọ̀ ẹgbẹ́ kábíyèsí láti rí i pé táwọn ọ̀rọ̀ wa dùn nítorí pé àgbà láwọn ẹni ọlọ́ọ̀ tó ń fẹ́ lọ́ọ̀ tó ń tẹ̀lé tà náà sọ́lọ́ láàrin ìṣọ̀lọ̀ lọ́rẹ̀ agbàgbà àti gbàǹfà ọ̀ ayé àwọn kọ́kọ́ sùn nítorí pé ẹ̀rí gbà ti ránu àtàdáhùn àwọn ọ̀rẹ́ mi wọn náà máa ṣe àlùkìyàmọ̀ wà ní dà ìrẹ́ ní tó bá ń parí ìrọ̀sẹ̀ lépè tó fi ṣe ránu àlùkìyàmọ̀ wọn ló ń parí àlùjámọ̀ sí fọ̀dàrùn àlùjámọ̀ sí fọ́nbídíà àlùjámọ̀ sí fọ̀dàrùn ọ̀mùtí òfin fọ̀dàrùn onídìrí òsìkò dára olùjẹwò rè òsìkò dára òpòrọ òsìkò dára aláwòsì òsìkò dára ọ̀sẹ́gbọ́ òsìkò dára ìfèrí wàhálà lọ́wọ́ mẹ́tọ́rọ̀ ọlọ́wọ́ ìgbàlá yà ń gbá o ìyá orúkọ rẹ̀ tó rọrùn àti àwọn ọ̀rọ̀ rẹ̀ tó ga rẹ̀ ọdọ àtúntò ọkọ mọ adúlọ ọgbà àti àlọ́rà ẹ̀sìn wa ó jẹ́ ká túbọ̀ bójútó ẹ̀sìn wa ju ti àtẹ̀yìnwá lọ wọn náà ní ìdára tí wọn ń fún lọ́ọ̀nù dáadáa náà fáwọn ọmọ wọn láti di ẹ̀sìn yìí dáadáa wọn dákun kó tún fún lọ́ọ̀nù fáwọn ọmọ wọn láti di ẹ̀sìn yìí dáadáa àwọn òbí wa lọ́kùnrin àti lóbìnrin ó fún lọ́ọ̀nù fáwọn náà láti di ẹ̀sìn yìí dáadáa kí gbogbo wọn lè wá ìjèrè àti wàlùjọ́ọ̀nà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك wọ́n ní gbogbo ọ̀rọ̀ tí agbẹ́pẹ́ lórí sọ̀rọ̀ náà lè sọ̀rọ̀ nípa bá wa sọ pé àfàlàwé nípa ọkùnrin gbogbo bẹ́ẹ̀ ṣe ilé ìrìn ó yé ó sì ń yapa púpọ̀ ṣùgbọ́n kò sí àwọn àwọn obìnrin ó ń torí pé lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ń gbìyànjú láwọn ìyàwó àwọn ipò máa mú àwọn akẹgbẹ́ wọn tí wọ́n ń ṣe súnmọ́ lọ́rẹ̀. pàtàkì jùlọ àwọn ẹni tó dàgbà tó tó dàgbà di odò jù wọ́n lọ nínú fún wa. nítorí pé ẹgbẹ́ tó rà ó pàrọ̀ ní ìfún ẹni sọ̀rọ̀ jìlì báàbù ni kò ní ìfún agbọ́dọ̀. àwọn kìlá wọ̀ pé irú obìnrin tó wọ jìlì báàbù tó ń ti ń bọjú ọyọ ẹgbẹ́ ìdíkẹ́ nípa ń tẹ̀lé sọ́wọ́ kọjá tó ti gba ìlú ìyàwó tàwọn tó tún ìwà bójú lọ. àwọn ọmọ darí irú obìnrin tàwọn sọ́dọ̀ irú ìtayọ̀ òfò tún ga jù lọ pé kó fi lọ kọ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ nítorí pé tí mo táwọn obìnrin àwọn nǹkan kan wà nínú àwọn ẹ̀kọ́ pé kóbìnrin náà ló lè kọ́ obìnrin pé rẹ̀ lákọ̀ọ́ ṣùgbọ́n àbájáde èsì ìgbẹ́wò ìgbàgbà onímọ̀ àgbà lọ lọ́dọ̀ ọgbà àwọn obìnrin báyìí. ìbànújẹ́ ní ma ẹjẹ́ kíkùnì títí fi sọ̀rọ̀ àti oníṣe mọ́. onímọ̀ ẹni tí wọ́n bá àwọn ọmọ fọdún kékeré ọlọ́run ọ̀nà ilé tó bá rẹ̀. ọ̀la ọ̀rọ̀ àwọn ìfọ̀lá àti ọ̀rọ̀ àti òun ẹ̀wọ̀n ní pé torí ó bá ní gbogbo gbogbo bá ti gbọ́rọ̀ ọ̀sẹ̀ pẹ̀lú ẹni. ìyàwó yóò gbòòrò ẹbí kò ní àjáde bá ń darí òwò wáyé. bàbá mi wọ́n rò pé èyí tó ti jẹ́ màá nílò ìdájọ́ ló kọ́ ló kọ́ lápò fìdí ẹni ni àbí wọn lọ gbọ́rọ̀. wọ́n ní àkọsí òṣùwọ̀n ẹni tán olóòrò tó ó tì lẹ́yìn láì sọ́ọ̀tà àmọ́ òṣèlú àti abẹ́rẹ́ gbogbo òfin ọ̀bẹ lọ́wọ́ rẹ̀ àwọn ọmọ olóògùn ń bójú. wọ́n wá ní láti di ọdún mẹ́jọ tó ń ti fẹ́. ẹ̀rẹ́ àpẹẹrẹ lórí tó fi sọ̀lá. subhanallah. ẹ̀rẹ́ ìta sọ̀lá sì lójú mẹ́jọ tó pé. ẹ̀rẹ́ ìta tó mẹ́jọ àtàrẹ ọ̀rọ̀ yóò jíjọ. jíjọ bàjẹ́. ọjà bàbá ti obìnrin sílẹ̀ lórí òun ní kò sí kàtà yóò di kàtà jù títí wọn ṣẹlẹ̀ ọkọ ẹni àwọn obìnrin táwọn bá ti obìnrin àwọn sọ́dọ̀ obìnrin kọ lọ fẹkọọ ọ̀rọ̀ kẹńtà ọ̀rọ̀ láàrin àwọn ìṣe láàrin gbogbo àwùjọ àwọn Yorùbá nígbà àwọn obìnrin tí wọ́n ń fẹ̀sìn tàpé láàrin súnà náà tí wọ́n ń lo gèlè báàbù tó ń lo nìkọọbù wọ́n lọ bẹ́ẹ̀ ọba sí ilé ẹ̀sìn ọ̀rọ̀ lọ́dún. wọ́n ti ní kẹ́lẹ́ mi ní ìsìlámù kò mọ̀ lọ́. òun lè yẹra wọ́n ní bọ́sẹ̀ tó lè mú ẹ̀sẹ̀ fẹ́ èyí ti tó sọ ẹgbẹ́ àgbẹ̀ pàtàkì. ti ṣe wáwá yẹn lọ sá máa ka ipa ipa kútọ wà lára sílẹ̀ láti rẹ sílẹ̀ wọn sì máa rẹ sílẹ̀ bàbá sì wọ́n sílẹ̀ ní táàbà wájú ọ̀dà ẹni ọ̀ma tọ́jú ti ṣe fẹ́ tọ́jú ọ̀ma gbogbo ọjọ́ tó rẹ̀ ṣe ṣébìnrin mójútó tó ṣe kí ni ó di owó kókó tó máa rọ pé ṣáà wà máa tó ìtọ́jú àdúgbò rẹ̀ wá máa tún ṣe é lè kékeré nìkéyìn kéènì kéènì kéènì tó rẹ tó sí. lọ́wọ́ bá gbogbo ẹ̀jẹ̀ ni ìdí ìbáṣe jẹ́ bàjẹ́ mẹ́jọ wọn ò tó. Bọ̀dá yẹra rọ́ọ̀gì kan kí ní gàmbá. Ẹ pẹ̀lú títí tó fi pé a lè sọ̀tẹ̀ lórí gbogbo ìdọ̀tí ẹ̀. Ẹ dákun tó ọ lọ. Táwọn obìnrin rere láìpẹ́ lẹ́yìn. Àbíbọ̀ obìnrin wo? Bàbá wa ẹ pé kóbìnrin wa bá wọn sọ̀rẹ́. Irú irú rìsọ́ọ̀tì wọn wọ́n mọ̀ wá sí yàrá ilé ẹ̀kọ́ ni mo gbà pé kò fa ìròyìn tí ń tẹ̀lé súnmọ́ wọn bá wù ìròyìn tó fa ìròyìn tí ń tẹ̀lé súnmọ́ wọ́n yà ló fẹ́ gbígbé àwọn tó pọ̀ sí i wọ́n lè tètè gbẹ́sìn yìí tó tún ayọ̀ bù àwọn ìlú gbọ́dọ̀ wọ́n lè gbẹ́sìn yìí tó tún ayọ̀ bù àwọn ìlú mi ò olè máa lo táǹtì kejì ìgbà náà làkúkú wà sí ìbojú wọ́n ké aṣọ ọ̀dọ̀tí nínú ọ̀tá bẹ́ẹ̀ ìdọ̀tí pọ̀ ní ọmọ rẹ̀ ìdọ̀tí òsì pọ̀ kí ìdùn ọmọ kù àbẹ́ ìdùn ọmọ kò torí di eléyìí ẹni tó bá báwí òun náà mọ́ra rẹ̀ ẹ máa sì mọ́ra ẹ máa tún lóyún ṣe ẹ máa jára pápá ẹ máa ti káwọn ẹlẹ́nu wọn rọ́ọ̀tù kọ́nà wọn rọ́ọ̀tù sí yín torí pé ẹ máa fẹ́sẹ̀ wọ́n pàtàkì púpọ̀ torí pẹ́lú mi náà ó sì torí pé wájú báàbò ó ń bójú ó wá sọra rẹ̀ di ẹni tó takú tírélà tó takú síbi tọ́lẹ̀ ti ga ó ti ta wà. lọ́nà wá ṣe tìmẹ̀tìmẹ̀ lórí ọ̀pá ó lè fi pé ọmọ ìdí mi jìlbà ló kọ́ pé wọn wọ́n lè wọ́n lè máa ra ọ̀rọ̀ yẹn dáadáa nígbà tó wà nù nìkan àwọn èèyàn rí àbí kí ni wọ́n lọ gbogbo lè lọ́gbà dára jìlìbá bọ̀. wọ́n ti máa ń jọ bá àgbà pẹ̀lú wọn àwọn fi máa sọ ẹ̀wọ̀n kọ́kọ́ láì ká ìwà dè. ó tó wà tó wà ètò palẹ́rọ́ ọmọ yín kò yé ètò àti sọ lóòótọ́ tọba yín wí ó yé ẹ̀tọ́ra yín sí ọjọ́ bó ṣe jẹ́. àbẹ́rẹ́ ìwòkọ́ ẹ̀ ti lọ́kọ̀ọ́ kí lọ́ọ́ òfẹ́ni tẹ́ ọkọ̀ sókè tó yìn wọ́n ní ìsìn ẹgbẹ́ sọ̀rọ̀ pamọ́ láti ṣùgbọ́n fọkọ̀ yìí o. òfẹ́ni tẹ́ ọkọ̀ lè wọ ọmọ tó ti ní torí pé ẹ̀yìn fún yín nìsín ibi tọ́jú sáfẹ́ yìí ọmọ ẹ̀ lílé ilé wa bẹ̀ lásìkò làwọn bò mí jókòó lé. ó di látàárọ̀ ní a mo tún gbé ìjọba àgbẹ̀dẹ ọ̀sẹ̀ tí ẹ lọ ga oríṣi ìpá. òun tó ń pè tó ń ṣàlá ẹ ṣàtúnṣe kí ẹ lè bá àjẹni tí ọjà òkọ sí fún àwọn ẹgbẹ́ yín pẹpẹ tí wọn bá ti ọ̀rọ̀ obìnrin kan ṣe é kékeré gbọrọ ọfẹ tọmọ ọfẹ tẹ̀lé tàlẹbi ẹ rè ṣèjìnà lọ́nà tó tó mú ọkọ dàdé ní ń tẹ̀lé tọlọ ní ti ń tẹ̀lé ti ànábi sọlọ wà lù sọlọ. Thank you wọn á lè pọ̀ mọ́ wọn. ó lè gbèsè láti rà iṣẹ́ àyè wọn sí. ìgbọ́n wọn fẹ́ ọkọ̀ àwọn jù wọn bá fẹ́ lánàá. wọ́n máa ń dìde. wọ́n ti wọ́n wá wọn. wọ́n á lè gbèsè láti rà wọ́pẹ̀rẹ̀ wọn fún jọ̀mọ́. ó sì ti dàní àti láti rà iṣẹ́ lẹ́yìn wọn. àkókò ọ̀pọ̀ ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ ọ̀pọ̀ ẹ̀yàn ti sẹ́ni ẹ̀sìn náà lọ́rùn amọ́tò ṣùgbọ́n tó bá ti yọ orí pé rákà méjì làwọn bí wọ́n ti tó ti wá yọ pé wọ́n fi làwọn ń fẹ́ ìwọ máa ń bá parí ìkọ̀sẹ́wò fún sálámà òní bá wọn sálámà wọ́n dìde lọ́wọ́ ìpínlẹ̀ kẹta tiẹ̀ wọ́n sọ̀rọ̀ pẹ̀lú kẹrin wọ́n sọ ìkọ̀sẹ́wò wọ́n sì sálámà lọ́wọ́. wàyí wọn tó lọ́wọ́ hàn wípé àwọn ọjọ́mọ́ ẹ̀ láti pìlẹ̀ wítìrì tí wọ́n jọ ṣe gan ọgbọ́ sẹ́mẹ́tì ẹ̀ta pọ̀ ni mọ́tò lẹ́yìn wọn. lórí àti ìfẹ́ sọ̀rọ̀tì lọ iṣẹ́ àbẹ́ wọ́n máa ma ti pọ̀ sọ́wọ́dù sílẹ̀ láàrin pẹ́ńtà mọ́rẹ̀ ni wọ́n dára pọ̀ mọ́ ọ. lẹ́yìn náà ẹ̀rọ ìgbọ̀nyẹ́ ilé tí pé ká máa ṣe sọ láti lè wípé ní ìjọba lẹ́yìn sọ láti lè ṣá bàbá ìṣúná sọ rọmọbọ́n tó bá ti parí sọ láti lè ṣá ẹni bá bá fún owó tètè ọ̀pọ̀dà sí ọba ìṣúná mọ́ṣáláṣí nípa ọlọ́sìn ní òsín ní lọ́lọ́lájì àmọ́ táwọn àti ẹran ìdíje ẹgbà ní ọjọ́ bí òun tèrè kí ní bẹ́ẹ̀ àmọ́ tó ti dìkan tó sẹ́kù tó ń ṣe bẹ́ẹ̀ dòdò tó bá fẹ́ pẹ̀ ọ̀sán ẹ sì ká ọkọ padà lọ́lọ́ ẹ má sì lé yín ẹ má pa lé yín láàrin àwọn nọ́ọ̀sìlà yẹn ní ọmọ ní ọ̀sẹ̀ tí máa ṣe nítorí ike ẹ má bàa sọ lé yín di sàárè. àwọn ìṣòro náà ìṣòro àmì láti jà lóògùn owó tẹ̀kọ́ kò bọ̀rọ̀ ẹ sọ àwọn lé yín bàa sàárè. ó lè gbọ́ létí yín bá ti ṣe sọ láti mọ̀ sàárè. nọ́ọ̀sìlà tẹ̀ máa ṣe ní ọmọ ìmọ̀ òní jẹ́ kí wọ́n jẹ́ sàárè. bí àti ìsìnkẹ́ tí wọ́n tó fi yé wọn pé yẹn kíkà ló láyè kan tó ti máa ṣe sọ láti mú lò rẹ̀. ẹ̀wẹ̀ tí bẹ́ẹ̀ ti sàmì sí pé bẹ́ẹ̀ ní ti máa ṣe náfìlà. gẹ́gẹ́ bí ọmọ wa kan ló fi tọrọ lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ láàbì sọ́lá pé káwọn ọmọ wa ṣe sọ láti níbi kan nù lónìí tí ó máa ṣe sọ láti bẹ̀. òkú wa ṣá tó táwọn ṣe ń tèrè táwọn ṣe ń jẹ náà wọn wípé ìkíkà ń pọ̀ máa fún mi. bàbá yìí náà ní jàmbá sọ bẹ́ẹ̀ àwọn jàmbá yìí wà máa sè ẹgbẹ́ àwọn gbọ́dọ̀ máa sè ẹ̀sìn ń jàmbá mà ọjọ́ bó ti jẹ́. ẹni tó sọ pé aago mélòó ló ní sí ẹsẹ̀ ìṣòro aago mélòó ó ti tó bá àwọn ó ti tó bá náà. Mhm. ọlọ́run tó sọ pé ó ti tó bí ọdún mélòó ládùúgbò táwọn ti ma àfa àfa àfa ni wọn máa pè ńlọpọ anagijẹ rẹ àmọ́ wọn á fi sọláàtì rí mọ́sálásí lásùbà àwọn ará mọ́sálásí náà sì gbìyànjú pẹ̀lú ẹ̀ ọlọ́gbà ní ìgbà púpọ̀ láti pè wá fún mọ́sálásí kíkọ́ máa wá sí náà gbogbo ìgbà tí wọ́n ti lọ báwọn máa wá wà wẹ́ẹ̀. yóò máa sọ̀rọ̀ ẹ̀yìn wá láì mú kókó kan gidi jáde. báyìí wá fi hàn wọn pípé máa ń ṣẹlẹ̀ máa ń mú bomi ìgboro láwọn aṣọ láti ó. inú ìgbésẹ̀ wọn ló tún kùtà àwọn lè gbé. èyí táwọn ìjọ ń sẹ́yìn dáa wọ́n sọ pé ah, apá àwọn kò ìtọ́jú òwúrọ̀ àti ilé wọ́n gbé yẹn jí náà wọ́n sì ṣe wọ́n lọ bá kọ́mọ́ jù wọn ládàá rẹ̀ ti ṣe náà wọ́n jẹ́ nítorí tó bá yẹ kó gbogbo àwọn lọ sí wà ládùúgbò kọ̀ọ̀kan náà làwọn náà bá rẹ̀ nínú bá wọn kìíní ọba ọba ti pé nínú àbá ti rí eléyìí kọ̀dá ń pẹ́ lọ́nà sìn ohun tó sì fẹ́ mú má lọ́nà sìn lásùbà ó lé kò fi yá ìlà wọ́n wá ní ìfilọ̀ máàmù láwọn sọ láti yókù ní gbòòrò kí ló tẹ̀ yóò fún mi lọ́nà àṣùbà aládùúgbò pọ̀pọ̀ ọ̀hún pápọ̀ kó wọn wá tò lẹ́yìn ẹnìkankan. ẹ̀yin ọmọ àdúgbò wa lóye ẹ̀ ní ọ̀jẹ́ ti mọ̀ pé àwọn kọjá bẹ́ẹ̀ mọ́tò sẹ́yìn ẹ̀lò ní bàbá ó tọ àwọn jíjẹ́ àtàwọn nù. ẹ̀wọ́n ń pé kánú ọwọ́ ẹ̀sìn tó pé ìmọ̀ mọ́ sọ̀tà láti bá wọn ẹ̀ máa tara ẹ̀ ń dànù. àwọn èèyàn sọ̀rọ̀ àbáwọ̀ ẹgbẹ́ àdánwò tiẹ̀ òun náà ni mo sáfẹ́ jọ̀gà nfẹ́ jẹ́ èmi náà ni èmi náà ni èmi náà ni. àwọn èmi náà ni èmi náà ni kò sì déédé ẹsẹ̀. ìyànjú tó ti gbà ń ti tó. ó wá ti jẹ́ máa bá kíláàsì wà ní ẹ̀fí wá ni àbá rí àwọn orí kan wí fún. àmọ́ náà lọ́wọ́ ẹ̀ ń gbá lórí ó wù má sọ wà ní. so iṣẹ́ tẹ́ni tí ọ̀fẹ́ sí náà ni iná ìlànà náà máa bá ṣe ayé tí a gbọ́dọ̀ sílẹ̀ ládùúgbò tó ń bò káàkiri àtẹni tó mọ̀ nípa ẹ̀sìn àbí mùsùlùmí kan wá di tó wá tọ́ka sí o tó wá ti bí àdúgbò náà ti kí àdín nílẹ̀ yìí náà. ẹ̀sìn síbi tó ọ̀sán gbòtò náà nínú gbó ládẹ́tẹ̀ rẹ̀ kọ́ máa gbé. ọ̀lọ́run sìn lásùbà ẹni tó kiri kárí mi ṣe tó ti jẹ́ ìmáàmù ìrọ̀lẹ́ ti ń ṣe sọ láti rẹ̀ súkẹ́súkẹ́ ti ń ṣe. Tórẹ̀ ó túbọ̀ tó fẹ́ rinlẹ̀ pé àmọ́ tí wọ́n fi ń jà fà àmọ́ tí wọ́n fi ń jà fà láwùjọ Yorùbá yìí. Àfà yẹn ọ̀pọ̀ tó ń fi lò wọ́n gbà lọ́dọ̀ àwọn tó wọ́n àwọn àgbẹ̀ ń lò kulò. Nítorí pé àfà yẹn èdè bí àwọn mbàmbàrà àti àwọn fúlàní wọ́n wà ní West Africa wáyé ni nínú Guinea Conakry bákan náà Sierra Leone tó àti irú àwọn Liberia àkọ́ǹtì yẹn àwọn mbàmbàrà àtàwọn Fúlàní wà ń bẹ̀ àwọn gbọ́dọ̀ ní originate látọ̀dọ̀ wọn ẹni tó mọ̀ sọ pé Alpha Condé Alpha kìíní tòmọ́ndì ọ̀kan nínú ẹ léèrè ìpè kíni tó máa alifa alifa kọ́yìn máa sọ. wọ́n ní ọ̀nùmá tí ìfi pẹ́jọ àwọn obìnrin ògbọ́n kàkàlẹ́ ojú kì í. ọjọ́ ọ̀rẹ́ ti originate alifa. bẹ́ẹ̀ni ò bá bẹ́ẹ̀ lò àwọn ọ̀gbọ́n alifa àwọn ọ̀gbọ́n ó di àṣà àwọn ọ̀gbọ́n ìgbà tí ń bọ̀ wọ́n tó bọ̀ wọ́n títí ń bọ̀ wọ́n ní àìsà yóò bá fẹ́ràn nítorí rọrùn àlùfáà àfà òpè ìgbà tí ọ̀rọ̀ kan ní ó pè jọ ní àlùfáà òpè àpèjọ ní dàrà so oníkè lóyìn lóyìn tí àwọn ilé ìtàwọn ọmọ orúkọ ní ìtura púpọ̀ bàbá aláwo máa jẹ àgbà àlẹ́ ọ̀mọdé àti tó ìyá sábà tó ń sọ ẹ. àwọn ẹni nǹkan náà tó ah, ẹgbẹ́ ìlú mẹ́tọ́ rẹ̀ ó ti máa bá. ẹ orí ẹni tó ti ẹwọ náà lọ. àbá àtàlẹ́ tó sọ sáńpù mi nà àwọn ẹni tó sọ náà wọ́n wà ní sèbà wọ́n wọ́n á di mọ̀ sèbà. ẹni náà ti là á tutupẹ́ tutupẹ́ tutupẹ́ náà kí ló sọ rẹ̀ ẹ̀gbọ́n náà tó wọn. àbá ó ní wọn lọ ní táyà ìbùkún ẹ̀jú sọ gbogbo ní àwọn nǹkan àwọn túmọ̀ sí àwọn ah, túmọ̀ rẹ̀ àwọn ọmọ túmọ̀ rẹ̀ sọ tọba ń mọ nípa ẹ̀sìn ẹ sọ pé ló mọ̀ nípa ẹ̀sìn. yàtọ̀ wọn bá olùmọ̀ nípa ẹ̀sìn níbi pé máa yọ àwọn àgbà ká pẹ̀lú pé ó dùn kan wọ̀nyí tí a bá bá olùmọ̀ nípa ẹ̀sìn níbi tó lọ bí agbẹ́dá ta ná wákàtí márùn-ún sọ ló ń gbò sí láàyè. òbí kan náà tó ti ẹ̀sìn ìwé ìrònú